الله أكبر لله رب العالمين ولا عدوان إلا على الظالمين واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله البشير النذير والسراج المنير adá ọpẹ́ ọlọ́run ọba gbogbo ayé ọba èèyàn ọba àlìjẹ̀nú ọba òkè ọba alẹ̀ ọba ohun tí ń mí ọba ohun tí ò mí náà lọ́lọ́run adó ọpẹ́ fún ọlọ́run ọba náà. wàlá udwana illa ala zalimin kò sí à ń gbógun ti ní àfẹni tó bora ẹ̀ sí ẹni jálábò sí ó borí ara ẹ̀ sí ọlọ́run ọba ní ó ṣe tiẹ̀ ó kọ́ kò ṣe tiẹ̀ irú wọn náà ni ọlọ́run ọba ní ẹgbógun tì í pé kò sí ọba kan àfi ọlọ́run ọba àṣọ tí ò nórogún tí ò nálábàṣe ajẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam abduhu wa rasuluhu ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ọba ni albashir nadhir anabi. tó wáá fún wa ní ìró wípé bẹ́ẹ̀ bá ṣe rí ẹ ríre ẹ rojú rí ọlọ́run ó sì wá kí gbogbo wa nílọ̀ wípé ẹ síbi ẹ síbi síbinú ọlọ́run bẹ́ẹ̀ bá ṣeun tí ń bí ọlọ́run ọba nú ẹ̀sìn ẹ̀ ńlẹ̀ tẹ́ ẹ ṣe ẹ rí ọlọ́run ọlọ́run ni àtòpà òun ni ìmọ́lẹ̀ tó jẹ́ wípé gbogbo ẹni bá tẹ̀lé súnà tiẹ̀ kò ní ṣìṣe bẹ́ẹ̀ sì ni kò ní ṣe ọ̀nà ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó bá Muhammad àtàwọn aráalé ẹ̀ àtàwọn sọ̀hábà ẹ̀. E tí wọ́n jọ dúró di iṣẹ́ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba fi hàn ìkẹ́ yìí kó mọ̀mọ́ lórí àwọn tààkà yìí kó bá gbogbo ẹni fẹsẹ̀ lé orí pa ìlànà ànábì táyé òfin máa jáyé àwa kí àwọn ọmọ ìyá wa tí wọ́n gba Sunna TV Yorùbá lọ́wọ́ tí wọ́n ń ṣe akitiyan báwo níṣẹ́ òṣè ní dúró níbẹ̀ náà làwọn ọmọ ìyá wa ọmọ bàbá wa alhaji seifuddin àríkọ́ṣe látọ̀dọ̀ deje àti àbúrò wọn àti gbogbo àwọn ẹni tí wọ́n ń fowó dá sí tí wọ́n ń dun àwọn àfáànù tí ètò náà fi ń jẹ́ ṣíṣe aṣàdúrà fún yín ọlọ́run mọ̀ yín òun ló lè san yín lẹ́sàn-án dáadáa tẹ́ ń ṣe ọlọ́run bá dúró tì yín bá wa sẹ́yìn lẹ́sàn mọ́ bá rìsìkì yín jẹ́ iléeṣẹ́ náà ọlọ́run jọ máa dàgbà sí gbogbo àwọn ẹni tí ń ṣiṣẹ́ ń bẹ̀ ọlọ́run bá kún wọn bá dúró tì wọ́n ti tọ́lọ́run ẹ̀rí ni ìtàn nípa kíkọ́ ilé ọlọ́run tí ń jẹ́ Kaaba Kaaba tá a pọ́nlé tá a fún lọ́wọ́ gbogbo ẹni tí bá ronú sí ipò tí ìkábà ní tí ọlọ́run ilé ọ̀wọ́ ni yóò rí wípé nínú ẹ̀sìn àwa mùsùlùmí lahuma kana tun azima ilé ọlọ́run tí ń jẹ́ kaaba beitullahil haram ó nípò ó ní ààyè tó ga nínú ẹ̀sìn àwa mùsùlùmí ààyè yìí ipò yìí ó gba ọlá ní látara tírà ọlọ́run látara sunnati anabi nínú kùránì kùránì gbé àyè nìga nínú sunnati anabi anabi gbé àyè náà ga ó gbélé náà ga ó pàtàkì ẹ̀ ojúwe ọlá tí ń bẹ fún fáwa mùsùlùmí bàbá wa ka ìtàn gbogbo kàtànkàtàn. gbogbo kọ̀tànkọ̀tàn náà ló mọ ipò tí léyìí ní lọ́dọ̀ àwa mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ànábìwa Muhammad bá a bá sọ̀rọ̀ nípa ìtàn ilé ọlọ́run ilé àpọ́nlé ilé ọ̀wọ̀ bá a sọ̀tàn nípa kíkọ́ ìkáàbà kàábà tó jẹ́ wípé àdojúkọ ni fáwa mùsùlùmí bàbá sọ̀rọ̀ nípa kíkọ́lé náà àfi ká padà sẹ́yìn a ní láti sọ nípa ààyè tílé yìí wà nínú ẹ̀sìn ipò tílé yìí ń bẹ lọ́dọ̀ àwa mùsùlùmí ọlọ́run ọba ti júwe ipò tí léyìí ń bẹ fún wa nínú apá kan àwọn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ ń sọ wípé inna awwala baytin wudi alinasi àkọ́kọ́ ilé tá a gbé kalẹ̀ fáwọn èèyàn wípé ẹ máa jọ́sìn ń bẹ̀ ẹ máa sìn lọ́hùn níbẹ̀. kó jẹ́ àdójúkọ fẹ́yìn mùsùlùmí fẹ́yìn ìmọ̀le fún gbogbo ẹni bá fẹ́ sí lọ́hùn lálẹ́bí bíbákàtà mubaraka náà ní ilé kan tí ń bẹ láyè kan tí ń jẹ́ bákà náà ní mọ́kà ilé alálùbáríkà ilé abiyì ilé tó jẹ́ wípé wàhúdà lílẹ̀ àlàmí ìmọ̀nà nílé yìí jẹ́ fún gbogbo ayé ìmọ̀nà ni fún àlìjànú ìmọ̀nà ni fẹ́ẹ̀yàn lórí ìrànràn tọ́lọ́wọ́n ọba dá èèyàn dúdú ni funfun ni pupa ni kúkúrú ni gúgùn ni tápà ni òyìnbó ni ẹ̀yọ̀ ni ègùn ni irú wọn tó wù kó lè jẹ́ haúsá ní ìwàhúdà lílẹ̀ alami ìmọ̀nà lílé yìí jẹ́ fún gbogbo ayé fíhi àyà tó ń báyìí náà ilé yìí ń bẹ́ńbẹ́ àmì àwa ọlọ́run láàmì tó hàn tí ò pamọ́ sáyé mọ̀kọ́mùn ibrahim ipasẹ̀ wa ibrahim ibi tó ti dúó tọmọ ẹ̀ ń gbé àwọn òkúta fúti fi ń mọlé àyè náà ń bẹ́ńbẹ́ tí ò parẹ́ dò ní àmì ni tí ń tọ́ka wípé ọlọ́run náà lọ́lọ́run kò pé méjì wàmán dákàlàhù kánà àmìnà gbogbo ẹni bá wọlé yìí bí bá ń bẹ̀rùn bí bá ń páyà tí ń sáré kíjokíjo tó bá wọ bẹ́ẹ̀ kánà àmìnà ó dẹni fọkànbalẹ̀ wàlíláhi aláǹnàṣì hijù libeiti ọlọ́run ó pa fún gbogbo ayé fún gbogbo ẹ̀yin èèyàn hijulbeiti ṣíṣe hajjin lílọ sáyè yìí lọ jọ́sìn fọlọ́hún ó ṣe lọ́rọ̀ yàn fáwọn èèyàn mọ̀nísítà tọ́ àìlé ìṣẹ̀bìlà fẹ́ni tó bá dágbára bẹ́ẹ̀ owó bẹ́ẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ àlàáfíà bẹ́ẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ àti lọ ń bẹ lọ́wọ́ ẹ̀ wà máa ń káfàr bàbá wa rẹ̀ ni tó wá tako wípé kí là ń lọ ṣe láhájìn kí là ń lọ ṣe ní Kaaba kí là ń lọ ṣe nílé Ọlọ́run onowó ó kọ́kọ́ fẹ́ lọ ó ná làáfíà fẹ́ lọ ìfọ̀kànbalẹ̀ ń bẹ ńlé ń bẹ lọ́nà ó kọ̀kọ̀ fẹ́ lọ gẹ́gẹ́ bí àwọn kan láwọn tí wọ́n gba ọ̀làjú àwọn òyìnbó tí wọ́n rò wípé ká lọ sí mọ́kà à ń lọ gbáfẹ́ ni ká lọ sí mọ́kà à ń lọ fún àwọn lárúbáwá sàúndí ni wọn ò mọ́ sí ìjọsìn wà máa ń káfárà ọlọ́run ọba wa dojú ọ̀rọ̀ kọ wọ́n wípé bẹ́ẹ̀ bá wá ṣàyè mórè tẹ ìyàwó ń parí sọ́lọ́hún ọlọ́run ti ní wàlíláhi alánàásì hijul beiti manistatọ́ ilayhi sabila ọ̀rọ̀ yẹn ni kẹ́ ẹ lọ sí hajj kẹ́ ẹ lọ bẹ̀lẹ́ ọlọ́run ọba wò ẹ lọ jọ́sìn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ náwó ẹ ọkàn yín balẹ̀ wà mọ́ ní káfárà bẹ́ẹ̀ bá wá sọ wípé àwọn ò ní lọ. kí làwọn fẹ́ lọ ṣe ìjọsìn wo ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fa inna Allaha ganiyyun 'anil 'alamin gbogbo yín bẹ́ẹ̀ ṣe tó láyé ọlọ́run ọba ó rọrọ̀ nípa yín ọlọ́run ọba ò nídìí ìjọsìn yín kò nídìí mọ́kà yín kìí ṣe mọ́kà lẹ́ẹ̀lọ lọ́lọ́run fi máa jọ́ lọ́hùn kìí ṣe ájì lẹ́ẹ̀ṣe lọ́lọ́run fi máa jọ́ lọ́hùn bẹ́ẹ̀ bá lọ nítorí ara yín ni èyí jẹ́ ọ̀kan nínú àwọn àyà tó júwe ọlá tí ń bẹ fún ààyè yìí fún wa. bákan náà alimuta amilu fi tàríhì gbogbo ẹni bá ka ìtàn tó sì gbọ́ ìtàn yé yàrá أن تاريخ بناء الكعبة المشرفة يرجع إلى أصول جز وجذور تمتد إلى ما قبل عهد إبراهيم وإسماعيل عليهما السلام gbogbo ẹni ń ka tán tí ìtàn sì ìtàn nípa ilé ọlọ́run kàábà alápọ̀nlé ni ìtàn kíkọ ìtì ń bẹ tipẹ́ yóò rí wípé ohun ọjọ́ tipẹ́ ni kèé ṣèsìn ohun tí ń bẹ lọ́jọ́ tó ti pẹ́ ni tó jẹ́ wípé bàbá fẹ́ mọ̀ fà á láti bo ló ti bẹ̀rẹ̀ a rí wípé ó ṣáájú anabi ibrahim àti ọmọ ẹ̀ ismail ọlọ́run ọba kó bá yọ́dún sáwọn méjèèjì làwọn àáfàá àwọn àáfàá kọ ọ̀tàn kọ ìtàn àwọn àáfàá ọ̀tàn rọ ìtàn <clears throat> wọ́n ń jẹ́ óyé wa ẹnu wọn kòkó sórí wípé. So talẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ìkábà àwọn náà yapa ẹnu síbi wípé ìkábà ti ń jẹ́ àdójúkọ fáwọn mùsùlùmí talẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ àti wípé nígbà wo ni wọ́n kọ́ ọ̀rọ̀ táwọn àáfàá sọ ń bẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ ń bẹ́nu àwọn kọ̀ọ̀tàn-kọ̀ọ̀tàn tí wọ́n fi ń yé wa wípé inna Allaha ta'ala wadọ́ al-Ka'aba li abil bashari adama alayhi salam walam yabuniha ahadun ń bẹ́nu àwọn àfáà tí wọ́n kọ ìtàn wípé <clears throat> ìkábàtà rí nìyí ọlọ́run ọba tó dá wa ọba abọ́lá gíga òun fúnra ara ẹ̀ náà ló gbélé náà kalẹ̀ fún ànábì wa ádámà wípé ilé tó mọ dojúkọ fijọ́sìn ní ilé tó mọ yíká fijọ́sìn fáwọn ọlọ́run ọba ní wọ́n jẹ́ òye wa wípé kèé ṣe wípé ẹnìkan ló kọ ọ̀rọ̀ kan nínú àwọn ohun tí àwọn àfa sọ tí sì ń bẹ nínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì faminihum man qal ń bẹ nínú àwọn àfa kọ̀tànkọ̀tàn tí wọ́n sọ fún wa wípé kábàtàrí ni banati almalaika àwọn màláìka náà ni wọ́n kọ́ ìkábà. E pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run kọ́bùlà àyà abítọ̀ àdàmà wà hàwá alal àrídì kó tó di wípé ádámà àti ìyàwó ẹ̀ wọ́n sọ̀kalẹ̀ sórílẹ̀ lọ́lọ́wọ́n ọba ti pa àwọn màláíkà láṣẹ wípé ẹ lọ kọ́ ìkáábà tí ó máa jẹ́ ibi Tí ẹni mo fẹ́ dá padà wá wílẹ̀ táwọn mọ̀lẹ́kà ń pè gan wípé bó bá da wọ́n mọ̀ para wọn wọ́n mọ̀ dẹ̀jára wọn lẹ̀ wọ́n mọ̀ báyé jẹ́ ààyè ibi tí wọ́n ti mọ jọ́sìn ẹ̀lọ́kọ̀ kalẹ̀ kó tó di pé àfi wọ́n ránṣẹ́ sórílẹ̀. súnmọ́ àdá àdá mùbínà àhá wọ́n ní nígbà ọjọ́ ti lọ lórí ẹ̀ ọjọ́ ti lọ lórí ẹ̀ tó bẹ̀rẹ̀ sí fẹ́ máa ṣá tó bẹ̀rẹ̀ sí fẹ́ máa gbó tó bẹ̀rẹ̀ sí fẹ́ máa sán ni ànábì ádámà ó ṣiṣẹ́ lára ẹ̀ ó tún kọ́ àwọn àfa kan sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ẹlẹ́kẹta táwọn àfa kọ̀ọ̀tàn kọ̀ọ̀tàn sọ fún wa àwọn ní ádámà aleyhi salam baba ńlá wa ádámà huwa manibana kaabatal musharafa ádámà ló kọ́ ìkaaba kaaba ti ń bẹ́ẹ̀ kó tó di wípé ọwọ́ àtúnṣe wá ba ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run náà ni ádámà thumma indasarat lẹ́yìn náà ìkábà yìí ó fẹ́ di bíi wípé fẹ́ parẹ́ sábà omi tùfán tó wáyé ní àsìkò ànábì Nuha owó ọwọ́ lẹ̀ sí i ó gbé ṣubú ثم أظهره الله تعالى لإبراهيم عليه السلام lẹ́yìn náà lọ́lọ́wọ́n bá wá gbé jáde fúnra ọlọ́run náà ló rán atẹ́gùn ló wọlẹ̀ tí ń bẹ lórí ẹ̀ tí ò jẹ́ káyé ó rí ó wọ kú o. ló wá di wípé anábì wa ibrahim aleyhi salam àtọmọ ẹ̀ ismail wọ́n wá tún kọ àwọn àfáà kan wọ́n sọ bẹ́ẹ̀ níjọ́wọ́ kẹta níbi tẹlẹ̀nà àkọ́kọ́ tó kọ́kọ́ kàábà ọ̀rọ̀ kẹrin náà ni wípé awalu man banal kaaba àkọ́kọ́ ẹni kọ́kọ́ kọ́ ilé ìkaaba tá à ń sọ yìí náà ni shitu ọmọ ádámà aleyhi salam anabi shitu tí ń jẹ́ ọmọ fún anabi adam àwọn àfa kọ̀ọ̀tẹ̀kọ̀ọ̀tẹ̀ kan àwọn ní anabi shitu òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ kaaba ṣítù yìí ń jẹ́ ọmọ fún baba ńlá wa adam <clears throat> ọ̀rọ̀ kan nù èyí jẹ́ ọ̀rọ̀ kẹrin ọ̀rọ̀ karùn-ún tí ó tún wáyé níbi kaaba kíkọ́ náà ni èyí táwọn àáfàá kan sọ ọ́nà àwọn àáfàá kọ̀ọ̀tàn-kọ̀ọ̀tàn wọ́n sọ fún wa wípé anábì wa Ibrahim aleyhi salam bàbá àwọn anábì ọlọ́run wọ́n lóun lẹ́ni àkọ́kọ́ òun ló kọ́ ìkábà òun ló kọ́lé ọlọ́run ilé alápọ̀nlé nìí فكان هو يبني وإسماعيل عليه السلام ابنه يناوله الحجر ádámà òun ni bíríkìlà tí ń kọ́lé ọmọ ẹ̀ náà ni ń gbèsè máa fún òun ní gbé òkúta fún ti fi ń kọ́lé náà ó wá látẹnu Ali ọmọ Abi Talib pírẹsidẹ́ǹtì ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn ìgbà tánábì lọ tán ó sọ fún wa wípé Ibrahim aleyhi salam huwa awwaluman banali bayt òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ ìkáàbà. lórí bẹ́ẹ̀ bàbá wa mutawalli aṣàráwi àfáà mísírà òun wo gbogbo àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ márààrún tí wọ́n sọ nípa talẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ ìkáàbà lọ́dọ̀ tiẹ̀ ẹni èyí tóun fara mọ́ nínú àwọn ọ̀rọ̀ márùn-ún yìí náà ni wípé ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àwọn mọ̀lẹ́íkà náà ni wọ́n kọ́ ìkaaba ṣùgbọ́n ànábìwá Ibrahim òun ló wá padà gbé ìpìlẹ̀ náà jáde ló wá tún mọ́ ohun tí bàbá yìí fara mọ́ tó fi sọ bẹ́ẹ̀ ó ní kò wá bójú mu ká wá sọ wípé kò sì bá làákàyè mu ká wá ní ọlọ́run ọba yóò fi àwọn èèyàn lẹ̀ láti ìgbà ó ti dá ádámà láì ní júwe ilé kan fún wọn wípé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe hajjin bẹ́ẹ̀ bá fẹ́ sin èmi ọlọ́run ibi báyìí ni ẹ máa lọ kẹ́ ẹ ti máa lọ jọ́sìn ó sì tún wá fi àyà tí ọlọ́run ọba sọ wípé wà ìdíyàrí fáwọn Ibrahim olùkọ́wá ìdámínà lìbẹ́ìtì wà Ismailu ìrẹ́ ànábì rántí nígbà ànábì wa Ibrahim tí ń gbé òpó olé lọ òkè níwọ̀n tí àwọn àti ọmọ ẹ̀ tí ń jẹ́ Ismail kò wá ní bójúmu ká wá sọ wípé ẹ̀yàn gbé òpó lọ òkè láì jẹ́ wípé ìpìlẹ̀ ti ń bẹ́ńbẹ̀ ohun tó bá ti ní ìpìlẹ̀ náà là á mọ lókè èyí jẹ́ ohun tí. Tí bàbá yìí faramọ́ tó fi sọ fún wa wípé láti ọwọ́ àwọn màláíkà ní kíkọ́ ilé yìí ló ti wáyé ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù pẹ̀lú àwọn àyà ọ̀pọ̀ àyà tó wá nínú alukur'an náà ni wípé ìkábà tí gbogbo wa ń lọ ni, tí gbogbo wa ń dojú kọ fi jọ́sìn nì buniyati fi ahadi nabiyillahi ibrahim alayhi salam lásìkò anabiwa ibrahim nígbà tiẹ̀ náà ni kíkọ́ ìkábà ó wáyé. anabi ibrahim òun ló kọ́ ìkaábà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run èyí náà ni bàbá wa mufasiwa àgbà ibùnú kẹfíìr òun náà ni bàbá yìí faramọ́ nígbà tóun náà sọ gbogbo ohun táwọn kọ̀ọ̀tàn-kọ̀ọ̀tàn sọ nípa kíkọ́ ìkaábà yìí ó léyìí tóun faramọ́ náà ni wípé anabi wa ibrahim àti ọmọ ẹ̀ ismail àwọn ni wọ́n ṣiṣẹ́ lára ìkábà ló fi jẹ́ kíkọ́ ó sì mú àwọn àyà wá tí kìí ṣọ̀kan kìí ṣe méjì tó fi rinlẹ̀ fún wa wípé ìkábà táwọn wò ń bẹ̀ yẹn o anabi wa ibrahim àtọmọ ẹ̀ aleyhimasalam àwọn ni wọ́n kọ́. Allah. bá a ṣe wípé àwọn màláìkà ni wọ́n kọ ìbá a ṣe wípé ádámà ló kọ ìbá a ṣe wípé ṣítù ọmọ ádámà ló kọ èyí ò ó jẹ́ èyí tó dájú náà ni wípé kàábà kàánà ti awalùbẹ́ẹ̀tì. كانت أول بيت وضع للناس Káàbà náà nílé àkọ́kọ́ tọ́lọ́wọ́n ọba kọ́kọ́ gbé kalẹ̀ fáwọn èèyàn dati wípé ibẹ̀ bẹ́ẹ̀ bá sin lọ́hùn ilé yìí la gbé tí ó ma jẹ́ àmì tẹ́fì máa jọ́sìn fọwọ́ ọlọ́run ọba àṣọ ọba tí ò ní ẹnìkejì níbẹ̀ àyà tún báyìí náà tó àmì tó hàn ṣàfọ̀jù ńbẹ́ńbẹ́ kábàtà wí na tumu muqaddasa inda jami'il muslimina fi kila ardi wa magari ó náyè ó nọ́wọ́ lọ́dọ̀ gbogbo mùsùlùmí aye ìbáàṣì àwọn mùsùlùmí ta ń gbé wọ̀ oòrùn ni ìbáàṣì àwọn mùsùlùmí tí ń gbé ìwọ̀ oòrùn ìyọ oòrùn léyìí tó jẹ́ wípé híya kebo látùnà fi sọ̀lá àdójúkọ wa ni bàbá fẹ́ kírun wàmọ̀kìsọ́dùnà fìlẹ̀ hajj ààyè tá a ìkábà tá a wí ọlọ́run alápọ̀nlé tá a ibẹ̀ náà ni à ń gbèrò bá a bá fẹ́ ṣe hajjìn gbogbo ẹni bá fẹ́ ṣe hajjìn lọ́jọ́ sí fọ́lọ́hun tàwáàfù ni sàfásímọ́ríwá ni gbogbo ohun tá à ń ṣe nínú iṣẹ́ hajjìn àti omura mọ́kà yìí ni kaaba yìí ni wàjáàlá Allahu al-bayta al-harama fi makkata al-mukarrama mathabatan lin wa amna. ó ṣe léyìí níbi tí gbogbo wa ó mọ̀ fẹ́ lọ yóò jẹ́ ibi tí gbogbo wa ó mọ̀ darí sí ó jẹ́ ààyè ibi tó jẹ́ wípé ààyè mo fẹ́ mo fẹ́ mo fẹ́ débẹ̀ lọ́lọ́wọ́n ọba fi ṣe fún gbogbo àwa mùsùlùmí wà á múná ó ṣẹlẹ̀ náà ó ṣàyè náà níbi ìfọ̀kànbalẹ̀ pé gbogbo ẹni bá ń páyà tó bá ti lè débẹ̀ gbogbo ohun tí ń ṣe yóò sì rọ́ sí gbogbo ẹni tíṣòro ń bẹ fún bó bá débẹ̀ yóò sì rí pọkàn tòun ó balẹ̀ ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ láti fi lè pé ìdí ọ̀ràn kan sábàbí kan òótọ́ kan tó jẹ́ wípé ní tìtorí rẹ̀ náà lọ́wọ́ ọba ṣe dáyé náà ló ṣe dáwọ́ èèyàn náà ló ṣe dáwọ́ àlìjẹ̀nú kí ni òótọ́ náà náà ni ìjọsìn ọlọ́wọ́n ọba gbélé yìí kalẹ̀ nítorí nǹkan kan ṣo náà ni ìjọsìn ìjọsìn tó ṣe wí pé ní tìtorí ẹ̀ lọ́lọ́wọ́n ọba ṣe dá mi ló ṣe dáwọ́ ó dálìjànú ní tìtorí ẹ̀ ló fi sọ fún wa wípé wàá ma khalaqtul jinna wal insa illa liya'budun gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin àlìjànú ọlọ́run ní ma khalaqtul náà mi ò dálìjànú wal insa mi ò dáwọn èèyàn nítìtorí nǹkan kan tó ju wípé ní tìtorí kí wọ́n lè sinmi ọlọ́run ọba lọ ni nítorí ìjọsìn yìí náà lọ́lọ́run ọba ṣe gbé wípé bẹ́ẹ̀ bá mí ẹ ẹ mọ yìí ilé kan ká ilé tẹ ẹ fẹ́ mọ yí ká òun náà ní ẹ má dojú kọ́bi kan lẹ́yìn ìgbà tá a ti darí yín kó ní Baitul Maqdis ibi tẹ́ ẹ mọ dojú kọ tẹ́ ẹ mọ fi sìn èmi ọlọ́run náà ní Kaaba ilé Kaaba yìí àtúnṣe ba wọ́n tún kọ́ ní àwọn ìpele ìpele lẹ́yìn tí Ànábì Ibrahim ìyàwó ẹ̀ tí ń jẹ́ Hajara nígbàtí ó ṣaláìsí bàbá yìí lọ sí ilẹ̀ Mẹ́kà ó kò ní Sham ó lọ bẹ ọmọ rẹ̀ wò tí ń jẹ́ Ismail láti lè lọ wo báwo ni àlàáfíà ẹ̀ nígbà tó débẹ̀ ó bá wípé ọmọ yìí ń gbé akọ tí fi ń dẹgbẹ́ tí fi ń dọdẹ bàbá sálámọ̀ sọmọ ọmọ sálámọ̀ sí bàbá ọmọ wa ń sọ fún bàbá ẹ̀ wípé ọlọ́run ó pa mí láṣẹ kan wípé kí n kọ́ ilé kan ó wá sọ fún ọmọ ẹ̀ ó nàka sí. Si àyè kan tó ga òkè kan tó ga tí ń tọ́ka wípé bílé náà ó ṣe wà ní Ismail aleyhi salatu wassalam ó gbà fún bàbá ẹ̀ lórí ihun tí ọlọ́wọ́n ọba pa láṣẹ wípé kó ṣe ló fi di wípé kíkọ́ ìkábà ó bẹ̀rẹ̀ látọwọ́ àwọn méjèèjì bí ọmọ ṣe ń gbé òkúta fún bàbá bàbá ń kọ ọmọ dà gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ manevre bàbá dà gẹ́gẹ́ bí bíríkìlà báyìí náà ni wọ́n ṣe ni wọ́n fi kọ́ ilé yìí gbogbo bí wọ́n ṣe ń kọ bílé yìí bá ṣe ń ga sí náà ni bàbá àtọmọ ń fohùn sẹ́nu wípé rọ́bà na ọlọ́wọ́n ọba o taqabbal minna ìwọ̀n ò ní àṣe òun là ń ṣe yìí wá gbà á lọ́dọ̀ wa mọ́kànlé wa lọ́wọ́ járí ládẹ́ innaka anta sami'ul alim ìrẹ náà ni ọba tí ń gbọ́ ìpè tí ń gbọ́ àdúà òun náà ló sì mọ ohun tá à ń fẹ́ wákìlà àwọn àfáà kan sọ fún wa wípé àwòrán bí ìkábà yìí ṣe wà pé anábì Ibrahim aleyhisalaam ó bẹ ọlọ́run ó tọrọ lọ́dọ̀ ẹ̀ wípé o ní kọ́lé báwo ni mo ṣe fẹ́ kọ́ sí irú àwòrán wo ló nílé yìí náà ti wà wọ́n ní ó béèrè lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ pé kọ́lọ́run ọba kó ṣe àlàyé bí ilé yìí ó ṣe wà sí fóun wọ́n ní ọlọ́run ọba wá rán ẹ̀ṣújò pé kí ẹ̀sìnjò yìí kó bo ọ̀kan kan ibi tí lèyí fẹ́ gbé àti bí dèédé bílé náà ó ṣe ga tó àti dèédé bí ó ṣe fẹ̀ tó nígbà tí ẹ̀sìnjò yìí wá bolẹ̀ ọlọ́run wá fi mọ ànábì wa Ibrahim wípé ibi tí. E ẹ̀ṣújò yìí wà ibòjì ẹ̀ṣújò yìí ibi tó gbalẹ̀ dé ibi tó ga dé dèdè bẹ́ẹ̀ náà ni ó kọ́lé náà kó má dín kó sì má lè àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ wallahu ta'ala alam aláwọ̀ ló wá mọ̀ ó tọ́ ni ṣé kọ́ nígbà anábíwá Ibrahim tó kọ́lé yìí ìyapa ẹnu ṣẹlẹ̀ láàrin àwọn àfáà níbi wípé àwọn àyípadà àtúnṣe tó bá ilé yìí inú ẹ yẹn kàábà yìí Mélòó ni àwọn wo ni wọ́n padà túnṣe yìí ṣe tí wọ́n padà tún lè yìí kọ́ lẹ́yìn anábìwá Ibrahim. bàbá wọnú alukur'an a rí wípé kíkọ́ tí anabi Ibrahim àtọmọ rẹ̀ Ismail tí wọ́n kọ́ ìkaaba èyí ni alukur'an júwe fún wa òun náà ni hadithi anabi júwe fún wa ṣùgbọ́n kò wá bájú mu kò bá làákàyè mu ká wá pé ìkaaba kaaba tí anabi wa Ibrahim kọ́ látàyè mọye ọdún orí bẹ́ẹ̀ náà ló wà dòní kò bójú mu bẹ́ẹ̀ làwọn afá kọ̀tànkọ̀tàn wọ́n jẹ́ ó wa wípé àwọn ẹbí kan tí wọ́n ń pè ní ẹbí jurhum àti àwọn ẹbí al-amalika báyìí náà ni ọwọ́ tiwọn náà ń bẹ lára iṣẹ́ yìí lẹ́yìn ọjọ́ pípẹ́ tó di wípé Kaaba yìí fẹ́ máa là ó fẹ́ máa wó ó fẹ́ máa sán àwọn ẹbí home. wọ́n dìde wọ́n ṣàtúnṣe lára ẹ̀ wọ́n tún kọ́ lẹ́yìn náà èyí táwọn náà kọ́ ó fẹ́ máa námì àwọn ẹbí àmọ́lẹ́kọ̀ àwọn náà tún dìde wọ́n túlé náà kọ́ tí ń jẹ́ Kaaba láì mọye ọdún èyí táwọn Amalekok ṣe lára ẹ̀ òun náà fẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ nami ó fẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ là ó fẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ fọ́ àwọn ẹbí Kùsọ́yì Bonkilab nínú àwọn ìran lárúbáwá làwọn náà àwọn náà dìde wọ́n náwó sí i wọ́n ní wọ́n kọ́ kàábà ní kíkọ́ tó jẹ́ wípé owó tí wọ́n ná sí iṣẹ́ tí wọ́n ṣe lára ẹ̀ àwọn ẹni tí wọ́n ti kọjá nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ lára ẹ̀ àríwú tiwọn. dépò pé inú àwọn ẹni tí ń kọ ìtàn inú wọn sọ wípé ẹnìkan ò kọ́ ìkáàbà lẹ́yìn ìgbà anabi ibrahim ti kọ́ àyàfi nígbà àwọn ẹbí kò sọ yíyẹ bóni kìláàbù tí wọ́n dìde tí wọ́n tó kọ́ nítìtorí iṣẹ́ tí wọ́n ó yọ wọ́n gbìyànjú lára ẹ̀ wọ́n tún dáadáa. àwọn lásìkò tí àwọn fẹ́ dẹ́kì ni ẹ̀ wọ́n dé kínní ẹ̀ pẹ̀lú igi dùm àti igi nakhil ìyẹn igi dàbídùn làwọn fi ṣiṣẹ́ lára mọ́kà lára kaaba lásìkò náà lẹ́yìn èyí táwọn eléyìí ní ṣe ni ọjọ́ ti lọ ọjọ́ ti lọ ọjọ́ ti lọ lórí ẹ̀ àwọn Quraysh àwọn ìran tí ànábì ti jáde àwọn náà dìde wọ́n tú ìkàbà kọ́ àwọn náà tún ṣe àwọn náà náwó sí ìtàn jẹ́ ó wa wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun bẹ níbi àtúkọ́ yìí ànábì ò tí ì ju ọmọ ọdún márùn-ún lé ní ọgbọ̀n transẹ́ńkàn ni ànábì ní lásìkò náà àwọn kan sọ wípé ọdún márùn lé lógún ni ànábì ní lásìkò tí àwọn kùrẹ́ẹ̀ṣì tí wọ́n ń tún ìkábà anábìwá muhammad sallallahu alayhi wa sallam òun ni huwa man wadọ́ alhajar al-aswad fi mawdi'ihi wọ́n ní ìbẹ́nu tàbẹ́ nígbà wọ́n fẹ́ tún ìkábà kọ́ wọ́n gbé ọ̀kúta dúdú táwa mùsùlùmí máa ń pọ́n láàánì nígbà bá ṣe tàwáàfù tán wọ́n gbé kúò ní ààyè ẹ̀ ìyapa ẹni wá dé ẹbí wo ni ó fẹ́ gba ọlá wípé àwa la gbé òkúta hájárì sáyé ẹ̀ ó di fanfa ọlọ́run ò sì tí ì gbé ànábì dìde lójíṣẹ́ ṣùgbọ́n ọmọ àmì ni níbi ìṣe ẹ̀ níbi ìwà ẹ̀ níbi ìrìn ẹ̀ níbi ìṣedéédé ẹ̀ níbi ìsọ̀rọ̀ sí ẹ̀ ibẹ̀ làwọn lárúbáwá ti wá ṣàkíyèsí wípé ẹni tó lè parí ìjà yìí fún wa tí kìíní òfin ní díjà tí òfin ní dáriwo náà ni ọmọ kan tí wọ́n ń pè ní Muhammadu òun ni gbogbo wa fọkàn tán ohun tó bá ṣe náà ni gbogbo wa ṣe. Anabi ọlọ́run wá fún ní làákàyè púpọ̀ ànábì wá gbé aṣọ òru ẹ̀ kalẹ̀ ó gbé hajar aswad ó gbé sáàárín ẹ̀ ó wá sọ fún gbogbo àwọn ìran lárúbáwá gbogbo ìdílé náà lápapọ̀ wípé ẹ̀yin ẹ mú etí yìí ẹ̀yin ẹ mú etí yìí ẹ̀yin ẹ mú bí ẹ̀yin ẹ mú bí gbogbo àwọn ìran lárúbáwá náà Ni wọ́n jọ pawọ́ papọ̀ fi gbé òkúta yìí débi tí ó fẹ́ gbé tí ó mọ̀ tọ́ka wípé ẹnìkan ò lè ṣe fáàrí àwa la gbé hajar al-aswadu sáyé ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n sún mọ́ ibi tó fẹ́ gbé ànábì fúnra ẹ̀ ló wá fi ọwọ́ alálùbáríkà ẹ̀ ló wá fi gbé kú onú aṣọ ẹ̀ síbi tí ó fẹ́ wà èyí ń tọ́ka wípé àtúnṣe tí àwọn kùrẹ́ṣì ṣe lára kàábà ó ṣojú ànábì ọdún mélòó ló wá ní ibi táwọn onítàn ibi tí wọ́n ti yapanu ni àwọn kan sọ wípé nígbà tí ń di ọmọ márùn lé ní ọgbọ̀n àwọn kan sọ wípé nígbà tí ń di ọmọ márùnlélógún náà ni ìṣẹ̀lẹ̀ ni wáyé ohun tó wá ṣe sábàbí tó wá di wípé àwọn Quraysh wọ́n fi wá tún ìkábà nìkọ́ náà ni wípé asọ́bàá minal jaza as-saylil azim alladhi dakhalaha wa wọ́n ní lásìkò wọn àwọn òjò kan rọ̀ léra wọn òjò kan rọ̀ léra wọn tó jẹ́ wípé àwọn àgbàrá òjò ó ṣe àkóbá fún ilé náà ó sọlé náà di ohun tí ń fẹ́ lẹ̀ ohun tí ń fẹ́ máa wó ohun tó fẹ́ máa sọ̀kalẹ̀ ó sọlé náà di ohun tó di wípé ó bẹ̀rẹ̀ sí máa sán ó bẹ̀rẹ̀ sí máa là nítorí ọjọ́ ti lọ lórí ẹ̀. E làwọn kọ̀bílà àwọn ẹbí Quraysh tó jẹ́ wípé inú wọn náà ni Ànábì ti jáde làwọn náà wá ronú wípé àfi kí a ṣiṣẹ́ lára ẹ̀ èyí jẹ́ ìpele kan nínú àwọn ìpele Abdullahi ibn Zubair nínú àwọn tí wọ́n jẹ́ aláṣẹ Mẹ́kà lẹ́yìn ìgbà tí àwọn kòlàfà tí wọ́n lọ tán tí wọ́n kú tán òun náà tún ṣiṣẹ́ lára kàábà yìí òun náà tún ìkàábà ó tún kọ́ ó tún ṣe àwọn ohun tó fẹ́ mọ́ mẹ́hẹ̀ òun náà ó ṣiṣẹ́ lára ẹ̀ nígbà tí ogun àgbàtìẹ àgbàtìẹ tí ń ṣẹlẹ̀ lásìkò náà tó jẹ́ wípé àwọn kan dáná sun aṣọ ara ìkábà dídáná sun yìí ó jẹ́ kí ara ẹ̀ ṣá ló mú kí bàbá yìí kó dìde kó tún ìkábà kọ́ sórí ibi tí anabi Ibrahim tó mọ̀ ọ́ sí ibẹ̀ náà ni bàbá wa abdullahi ibn zubair ibẹ̀ náà ni òun náà mọ tiẹ̀ náà sí. báyìí náà nínú tí a tún kà nínú tàn náà ni alhajjaj ibn yusuf athaqafi òun náà lẹ́yìn ìgbà tí ó gbé àǹbá sórí. So abdullahi bin eh, zubair tó sì ju ìkábà ní òkò náà lásìkò náà òun àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n lóun náà òun náà dìde àwọn ohun tí ó lápa sára ìkábà lẹ́yìn ìgbà tí ogun òun pẹ̀lú abdullahi ọmọ zubairu ṣẹlẹ̀ òun náà gbìyànjú báwo ni yóò ṣe ṣe àtúnṣe ní ara ilé náà nínú àwọn ìpele ìpele tó tún ṣẹlẹ̀ lára ìkábà náà lèyí tí àwọn ìjọba. E àwọn tí wọ́n ń gba oyè àwọn tí wọ́n ń gba oyè lẹ́yìn ìgbà tí àwọn sọ̀hábà lọ tán lẹ́yìn ìgbà tí àwọn tàbíìn náà lọ tán àwọn tí ń padà gba oyè lẹ́yìn wọn lẹ́yìn wọn àwọn náà ò ju ìkábà ńlẹ̀ gbogbo ìgbà náà ni wọ́n ń gbìyànjú lára ìkábà wọ́n ń fi iṣẹ́ ṣíṣe lára ìkábà wọ́n fi ń kó ládàá wọ́n fi ń kó ẹ̀san lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tí hajjaj muni yusuf athakọ́fí lẹ́yìn ìgbà tí òun ṣe àtúnṣe tiẹ̀ báyìí náà ni iṣẹ́ ń lọ lára ẹ̀ iṣẹ́ ń lọ lára ẹ̀ lára òkúta ilé náà lára ògiri ilé náà ní àsìkò asultan al-uthmani murad nígbà àwọn gbọ́ oyè wọ́n ní àwọn ibi tí ó fẹ́ máa fọ́ lára ilé náà ó wo ó wá ṣàtúnṣe ẹ̀ ó parí iṣẹ́ yìí nínú ramadana mil karant hijiri lẹ́yìn ọgọ́rùn-ún kan lẹ́yìn ọgbẹ̀rún kan àti ogójì ọdún tí ànábì lọ sí Madina tí a bẹ̀rẹ̀ òǹkà yìí ọba Murad tó jẹ́ wípé nínú àwọn Usmaniya ni wọ́n. Wa òun náà ṣiṣẹ́ lára eléyìí báyìí náà ni àwọn àtúnṣe àtúnṣe àtúnṣe ń lọ lára ẹ̀ títí di mille trois cent soixante-dix-sept lọ́dún yìí náà ni ìjọba Saudi wọ́n pa àṣẹ wípé dẹ́kì ni ilé yìí ìkábà yìí àfi kí wọ́n wọ́n tukọ́ nítìtorí àwọn igi tí wọ́n fi ṣiṣẹ́ náà nígbà náà igi náà ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí í wù àwọn akán tí ń jẹ ẹ́ ni wọ́n fi wá rí wípé ìkábà yìí ó nídìí àtúnṣe àtúnṣe ńlá méjì ló ṣẹlẹ̀ sí ìkábà yàtọ̀ sí àwọn kádán kákùn kátùnrẹ́ kádára sí ti ń ṣẹlẹ̀ lásìkò ìjọba tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ yìí lẹ́yìn ìgbà Hajjaj ibn Yusuf ti tukọ́ àtúnṣe kejì tó wáyé náà ni lásìkò Usmaniya èyí tí ó tún tẹ̀lé náà ni nígbà tí àwọn ọmọ Suud tí wọ́n gbaṣẹ́ ní mamlaka tó di wípé ìjọba mamlaka Saudiya ó bọ́ sọ́dọ̀ àwọn ọmọ Saud àwọn náà wọn ò dákẹ́ lára báwo ni ilé yóò ṣe ní ṣá báwo ni a ṣe fẹ́ máa fi ilé yìí fi kó ládàá lọ́dọ̀ Ọlọ́run báyìí náà ni àwọn àtúnṣe lọ́kan òjọ̀kan ń wá lórí ilé yìí ilé tí ń jẹ́ ilé àkọ́kọ́ tí ọlọ́wọ́n ọba ó kọ́kọ́ gbé sí orílẹ̀ ilé yìí ó sopọ̀ mọ́ orígun nínú orígun ẹ̀sìn wa náà ni orígun hajj orígun Islam gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé márùn ni orígun tọ́lọ́run ànábì fi parí ẹ̀ náà ni lílọ sí hajj orígun yìí ó ní ìbátan pẹ̀lú ilé ọlọ́run tí ń jẹ́ ìkáàbà alápọ̀nlé ilé yìí náà ní ń jẹ́ àdojúkọ àwa mùsùlùmí bàbá kírun ọlọ́run ó dárúkọ léyìí sínú tírà ẹ̀ orúkọ tó pọ̀ nílé yìí ń jẹ́ nínú ẹ̀ náà ni beitilahil haram ilé ọlọ́run ilé ọ̀wọ̀ nínú ẹ̀ náà ni albeitil atik ilé láéláé ilé àgbà nínú ẹ̀ náà ni. Ilé ilé tá a mọ lọ́jọ́ tó ti pẹ́ tá a fi lọ́lẹ̀ fáwọn èèyàn tí ó máa jẹ́ ilé àkọ́kọ́ náà ni albaitil ma'amur ilé yìí onókọ léyìí tó pọ̀ níbẹ̀ láti rí rukinul aswad nínú àwọn orígun ẹ̀ rukinul yamani rukinul ashami rukinul al-iraki bá a bá fẹ́ ka ìtàn àbí àwọn ọlá tí ilé yìí ní ọlá ilé yìí pọ̀ tó jẹ́ wípé kò sí ilé tó ní ọ̀la arú ẹ̀ ìbẹ̀ náà ń wá náà ni kí ọlọ́run ọba kó ṣe lílọ́jọ́sìn fún rẹ ọlọ́run láyé yìí kó ṣe ní ìrọ̀rùn fún gbogbo àwa tá a ti lọ àwa tá a ti lọ ọlọ́run mọ́ bàájì wa jẹ́ kó jẹ́ a lọ ká tó lọ gbogbo àwa mùsùlùmí tá wípé lílọ léyìí nígbà bí ìgbà téèyàn lọ ṣe fìzìtì ni kì í ṣe fìzìtì o ìjọsìn ni ìṣiṣẹ́ ọlọ́run ni ọlọ́run ọba là ń lọ sí ń bẹ̀ kò sí ohun tí à ń lọ ṣe ń bẹ̀ ọlọ́run sì ti wá sọ fún wa wípé wà á máa ní káfárà ẹni bá kọ̀ tó ní owó tí ó fẹ́ lọ fa inna Allaha ganiyun alamin wa ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira subhanaka Allahumma bihamdik nashhadu an la ilaha illa anta.